a máa ṣí ojú òpó sílẹ̀ ńsìn fún ẹnikẹ́ni láti tó wọlé ẹ béèrè lọ́wọ́ wa and any kind of questions like what can you do to sustain your relationship the phone lines are open. dúró tì mí o olólùfẹ́ hello. hello hello can you can you please slow down the volume of your settings. hello can you hear me now. Oh, okay, I can hear you now. Who is Dicky and calling from? My name is Dicky, and I'm calling from Victoria Island. Okay, why make your contribution? I have a question, please. Um, I wanted to know, tí ọkùnrin àtòbìnrin bá fẹ́ra wọn, bóyá kókó fìyàwó ni àbí wọ́n kàn déètì. Kí ẹ̀yọ̀kan nù wọn tó bá ń unlike láti ní more fun than the other, kí nìyàn lè that if fi sustain relationship yẹn? Hello? Hello? What was that for? I overheard you now too, so where eh, somebody's libido is I like on honey phone to you to your color. Oh, no. Uh, uh, my dear, uh, uh, uh. You think I'll be calling the, the uh, TV station or so? Uh, uh. ẹnu mi kọ́ ló ti gbọ́ o má dẹ̀ padà lọ síbi iṣẹ́ kó máa lọ rojọ́ kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan pé ṣẹ́ náà báyìí ni o. ọmọ princess pat níbi iṣẹ́. princess pat in our office. ẹ ẹ na ọ ṣe. what about her. ẹ eh, ẹ ó wá bá mi wọ́n á sọ fún mi pé libido òun high jọ ẹni tí bóyá ń dé tàbí ó ní kankan láti ṣe pẹ̀lú kò yé mi ó ṣàwá bá mi wá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí lòun lè ṣe bóyá mo lè fún ẹ kí ló dé kí ni mo ti sọ ṣe mo ní o dákẹ́ ẹnu ẹ̀ wo tún ní ra. Ah, please don't react to her when you see her. ọjọ́ tó dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi èmi ò ní ánsà fún un oh. gbà tí mo wá wo program yìí ní sì máa rin pé ah, bóyá àwọn eléyìí lè help. ẹ̀rù ti bà mí mi ò rí á. Ah nítorí tiwa ló ṣe ń pè tó ń sọ pé ah, mo kàn wò pé where is that coming from títa ló pọ̀ ju ti ẹnìkan lọ because to the best of my knowledge mo mo gbìyànjú and tó ra wọn. Ah, ah, my lover, màá dìde pé tẹlifíṣàn torí ọ̀rọ̀ wa láyé ò rí bẹ́ẹ̀ it wasn't about us we are fine. Uh -uh. You're up to par, my love. Because uh uh. Ṣé mo fẹ́ wá sọ̀rọ̀ yẹn No, no, no, because I was like, no, we're not even mi kò relate mọ́ Just go ahead, ọ̀fẹ́ lọ bó ṣe kitchen. Eh, but kí ló wá ṣẹlẹ̀ o? Oh, ṣé ẹ bẹ̀rẹ̀ kí follow up náà kí ló tó wá lò? Kálí mi yẹ wọ́n mi. Ṣé wọ́n ti dẹ́ lò? Ẹ lóye, ṣé wọ́n dẹ́ Okay, so madam, you said you wanted to see me, you need my help. What do you want? Bring down your voice. Okay. Pat, I need your help. I really need your help. It's about Robo. I need your help. See, I don't want your wahala and Robo's own. Oh, Pat, I truly need your help. You're a woman like me. Robo is not good in bed. And it doesn't satisfy me at all. <gasps> I don't get this enough. I need more. What? No, no, no, no. That's bad. like like he does not last in bed. He does not last. Ewo, child. Okay, I have the answer to your problem. But if I do it for you, what would you do for me? Because you're always forming boss for me. What do you go do for me if I help you? Pat, what do you want? Okay, let me just help you. Then, if it works, you come back and thank me. Oh, your laptop. Okay. Now, I've registered you. Okay. So all you have to do is comply. Okay? You're an adult now, so you know what to do. Please, don't mess this up. Please. I won't. I, uh, this is it. Yeah, that's it. And you're sure this will work? It will work. Trust me. Pat, you are sure. Kilo dinner. Trust me. Uh, How are you? Yes. Rocco. Okay, um, I'll just attend to the files, then I'll bring them back. Please bring the files for me. Eh? Yes, Thank you. Why are you doing, part? Hope I am not chasing no, you. No, no, no. I was already on my way out before you came. Oh, really? Okay. Okay. Okay. It's all right. And how are your customers? Yeah, yes, by His grace, yes. Keep walking out. I will. <laughs> um, I'm waiting on the files. Okay. Thank you. How are you doing? I'm okay. Sweetie, I brought this file um, treat them for me. I'll come back and pick them up, okay? Okay. <laughs> How are you? I'm fine. Rocko, my dear. How are you doing? Mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀. Bọ́sà, mo wá. Mo lọ sign up fún gym àti spa tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn. The reason why is because Olúwo ní pé má rí ń sìn iṣẹ́ and everything èèyàn kàn máa ma fẹ́ ní àwọn èèyàn máa ma add on weight ni mi ò dẹ̀ fẹ́ yẹn torí mi lè jẹ́ kẹ́ni kankan wá jẹ mọ́ mi lọ́wọ́. Kò lè tó yẹn náà it's a good thing to be honest with you oh it's good. So you approve? Yeah of course of course. Eh, àbí wọn náà fẹ́ join ni. Me? Eh. Oh, some not my thing. Kí ni? nǹkan tó yẹ kó wá kó join kó máa bẹ́ẹ̀ tẹ gbogbo egungun ara ẹ̀ gbogbo egungun ẹ̀ tó ti gan báyìí gbogbo àánú náà ni. mi ò láìkì mi ò láìwò kó yẹ máa tẹ falára mi máa tẹ oríṣiríṣi rẹ wọlé gbogbo ẹ rọ so you can go ahead. so that you won't follow me ni o kò má lè bá tẹ̀lé mi lọ àbí so that ní jíjọ wà papọ̀. no no no oh <laughs> because of that okay ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ mm, let me know your schedule tí n bá ti mọ schedule ẹ i will always take you down if that is what you want. I, you know, I always love to be around you, but I'm not just gonna be doing that spa, blah blah blah. I mean, I don't have time for it now. Worst case scenario, maybe I see Aliu. I'm about to be a debate about Wole. I We stay outside. I'm adjusting. Ọ̀gá, sir, ẹ jọ̀ọ́ má bínú sir o. Èmi náà máa fẹ́ register. Wait, will you shut up? Register call. <laughs> Can you imagine? Kàlí ìgọ̀sẹ̀, o máa Oh my, ṣá. <laughs> Ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀? Ọ̀gá give náà ẹ̀ nẹ́sí spark. So, what's up with your clients? Princess. Uh-huh. Client. Yes. Princess, you are one new clients. Yes. I don't work with clients. You work with clients. You can't even take a simple joke. I mean, I registered you for something. What, what's up? I wasn't hearing you. Now you're just speaking out loud. Okay something is going on well. Really? Say, I mean, we're getting there. I'm enjoying it. I'm having a whole lot of fun. But you really did me well. I'm not going to lie. I know, I told you. Ah! Ah! No, but you can't just be. be touching someone anyhow like that. Uh, ah, and you just scared me now. Ah, kí ló wá le Pat, can't you tell your friend that your guy used to do that to you? I don't even have a guy, so I won't know. Oh, oh come on. Oh, really? Um, baby, I was just playing with you. Ah, ah. Playing with you while you're doing. Ah, ah. Anyway, why I even came out, I'm. Thank God your friend is here. Nǹkan tí mo rò maybe after everything has been done, all sorted. Uh, this all marriage stuff, you know. After I become proper husband and wife, and you know these are office people. They can start gossiping like in the same office, husband and wife, blah blah. And I don't want them to talk about us. So I will put in a request with the management that they should transfer me to another branch, or uh, I just seek employment <laughs> elsewhere because um. Uh, so, wait, wait, uh, uh, uh. No, no, no, no, no, no. Oh, wait, this is what it's come to. Is this what we are doing? Mm-hmm. Have we been doing this since? This whole time now we've been moving together, going places with with one another. Now all of a sudden, after we get married, you want to now change employment. You want to seek transfer somewhere else. If tó ti in bẹ̀rẹ̀ if o. Ibi in ti Hey, committing work. My hands are ah, clean. Listen, you guys are the boss, so you can sort this whole thing out in the bedroom. Okay, I'm sorry. You know what? What am I? Ẹjọ́ bọ̀bọ́ ìwé mi sọ yìí o. Ẹ yẹ ẹ̀sìn wọ. Ẹ jẹ́ bí lè kó fẹ́ máa fà á sínú ìníṣà. Lọ́nà o. Ìgbà tó máa ní girlfriend sí, ṣẹ́yìn ò rọmọ tó lọ mú wa ni. Ah, òyìnbó. Ọmọ fresh bẹ́ẹ̀ No, can you imagine? Ẹ̀rọ ọmọ ah, beautiful loving ah tó bá lọ báyìí ọjọ́ ń lọ ni ẹni vi ẹ̀ báyìí ọjọ́ ń lọ ni. Ah, ọ̀rẹ́ mi ó yánu jù mí lọ ni o sórí bó ṣe ń wọ mi ṣe jókòó yìí nọ́mbà ti bà mí <laughs> ọ̀nà nọ́mbà bá mi ẹ gbé recently ẹ ẹ̀rọ ọmọ kankan pẹ̀lú mi. a gbé recession báyìí. recession ò bà mí ah, mò ń yọ ṣe ni sórí tí n bá máa fọ́ ọmọ bí ṣe wà yìí ó ń láti fáìn ju dé kẹ lọ ọ̀hún kó fáìn bó ṣe rí yẹn gangan gangan ọmọ yẹn gold ni. o <laughs> tọ́ ló sọ o tọ́ ló sọ àwòrán ti fẹ́ dá sí. pẹ̀lú gbogbo owó tó wà lẹ̀ pẹ̀lú dọ́là everything tó wà lẹ̀ tá a nà kò sọmọ tó dàbí ìyàwó ẹ̀ in fact ọlọ́run ló fún ẹ. ẹ kà sọ pé mi ní agbo ẹ̀fẹ̀ ìní tó dá lé lórí sí wàhálà. kákọ́sá gbàgbó wà lọ́kì àbí. ó ní lọ́ọ̀kì ọ̀rẹ́ wa ní lọ́ọ̀kì. Ah, ẹ wa lọ́ọ̀kì lélẹ̀ àbí ó dọ́gbọ́n sí. oògùn ló fi fẹ́. ṣọ́tọ̀ọ̀bù oògùn kọ́. <laughs> Uh, uh, guys um, jokes apart jokes apart ẹ̀ka yàtọ̀ sí gbogbo ẹ̀fẹ̀ tá à ń ṣe kò síbi tẹ sọ sí tí irọ́ you guys are extremely correct. recently bóyá àná not ni mo kàn connecting to a call. But she, mo ní adíkè ọ̀rẹ́ wa kí wa colleague wa tó wà lọ́fíìsì mo ní adíkè eh, ọ̀rọ̀ mary johnson àbá ti marry tán kó má dàbí pé bóyá mò ń ṣókẹ́ o máa put in pẹ̀lú àwọn management kan fún eh, transfer lọ sí another branch tọ́ba dẹ̀ kín màá lọ seek employment elsewhere pé tó dárí gbogbo ní àbísọ̀yà bẹ̀bẹ̀. love ni eh. ọwọ́ eh. ẹ nífẹ̀ẹ́ gan ọwọ́ ẹ nífẹ̀ẹ́ gan alami ọlọ́run àti kò falẹ rí. òun kọ́ òun ló pè é. wọ́n bá yìí àti kò falẹ bá ti ṣe. wọ́n bá yìí so lucky but ẹ̀yin náà máa wà lucky later. later later lọ́rọ̀ wa o <laughs> later lọ́rọ̀ wa o. Rockwell, give me your phone. Ajá. There. Hello, Daddy. Ami. Ami. ẹ bá mi kí wọn dáadáa ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé sá yà ẹ bá mi kí wọn mi dáadáa ẹ bá mi kí wọn kò tọ́pẹ́ kò tọ́pẹ́ dáàdì all right sir all right all right agbọ́ ọ̀rọ̀ mi ah, thank you. Oh, ah, be much? Tell me. Killing, killing me is shame without you. Tell me the reason why I want to leave you. What is that thing? Ta ló máa sọ fún I shouldn't be with you and spend the rest of my life with you. Kí ni kan what? You're such a wonderful soul. See, I have actually forgotten. My love, is no big deal. Mama gbàgbé ni. I got carried away with what I was doing. I'm so it's, sorry. It's, not, it's nothing. Tó bá jẹ́ wọn náà ṣòní ṣeré fún sons ń torí mo bọ̀ ẹ́ láṣẹrí. <laughs> Bí dáàdi ṣe pè mí lẹ́kọ̀ọ́ ẹ̀, gbogbo àgbo tó sọ ah, o ṣe mo rí mẹ́sẹ̀gì ẹ o, ẹ o ti mo dúpẹ́ o, wọ́n bẹ̀rẹ̀ Memory may strike straight pé it was The anniversary. obìnrin tí ọba nílẹ̀gbẹ̀ẹ́ tí ó bá lè gbòyàn láṣìírí there is no point. you're such a akadu i love you. i love you too. má wọrí má ṣe fún kí n ṣe lọ. i don't kí ló ní kí n ṣe ti pa. See, eh, if you don't do anybody bad thing for this life, nothing bad will happen to you. So enjoy it while it lasts. My dear, I truly understand what you're saying. Ever since the first time I have met this guy. Mm -hmm. Ah! Oh my goodness. Ah! Pat, this guy knows how to please me oh. from top to bottom. As in all the sexual frustration and, and everything. Ev everything is gone. This guy is too good. Oh, oh my God. Ah! Oh! <gasps> I'm so happy that you're happy now and you're glowing. Thank you. Thank you. Me myself, I'm happy for myself. You don't understand. Glowing. But your own client, how are they going? Hmm. How is it? Have you met up? Hmm. No, I haven't. That is home. Anyway, madam, marketing these people, it's not easy. Your government and your politicians, they don't care about us. You know, getting these clients to do these things, okay at the long run you hustle and hustle and you just succumb to the tension i didn't um, i didn't meet up pat so you just said all that all that grammar you are blowing nothing to show for pat you are going to meet up oh, oh ma meet up ni i just told you my life experience pat go and meet up please okay má bínú okay i dey tell you my life history they talk of clients are we okay fine Abi, you want me to do your work for you? No. You let lè ṣiṣẹ́. No, mother. Mi ò I know. Okay, okay, Marvin. okay. Bye, Pat. voice handle process to be ẹsẹ̀nsì wàbẹ́ ọ̀rọ̀ ìdúgbò ẹ̀yẹ obìnrin ọlọ́rọ̀ àdó process wọn um, àdó process lọ́bí sílẹ̀ yá. Bọ́ọ̀lù náà lábẹ́ ìdáwọ́ kan wájú fún ara wa not doing that I'm just trying to let you know that also into the land. Wọ̀nyí bẹ́ẹ̀, wọ̀nyí bẹ́ẹ̀, wọ̀nyí bẹ́ẹ̀, ẹni nọmba ló fi. You ò bọ́dà mo observe fún àpò anytime tó bá fẹ́ send a message Hello. lo tó bá fẹ́ pè é fẹ́ rí ìwọ̀n ẹ̀fẹ́ sọ for that long Hello, the other phone ẹ̀ wá òwe kò nira owó sí kọ́ òwúrọ̀ credit I don't understand how you guys dey. Sir, yeah, Yeah. I'm lórí pé Am eh, I yẹ ká bá a it's a good ṣe I'm going to have àpò ẹ̀ka ló All right. good afternoon. Good afternoon. Yeah. Please, we are police officers on patrol. A wà ní stop and search. Uh, the suspect mọ́tò yìí. Ah. A wà ní they follow you, so a first search yìí. Orúkọ tèmi náà ni Aliu. Kí lẹ fẹ́ kí n ṣe ń sìn? Dábàá eh, máa yẹ kàn wá bọ́ọ̀lù ẹ̀ ṣe bí o ti ń sọ̀rọ̀. jọ ẹni lẹ́rìí. Jacket. What is this? Ah. <laughs> what is this? Yay! Everybody calm down. Ah! ọ̀gá eh, school uniform àwọn ọlọ́pàá ran ní ẹran rí o ọ̀gá ọ̀gá ah. ọ̀rọ̀ yẹn bá. please calm down. kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà. please what is the meaning of the what. aliu sa ẹ yẹ mi kí ni uniform ọlọ́pàá ṣẹlẹ̀ yìí bùtù mi. ẹ yẹ mi ẹ yẹ mi. kí ló ṣẹlẹ̀ yìí bùtù mi. Ah. Madam, eh, sis. No, no, no, no, no. Sir, please. I, sir, this is my boyfriend. Right. I know him inside and out, ma. He is a very responsible guy. Ali, you please, what is going on here? Madam. Can you talk? Oh, yeah, madam, yeah. I know nothing. I know nothing about this school uniform. Ali, don't say you will go. Ali, you, are you trying to set us up? Ali, you. I know nothing. I know nothing. No. Ah. Madam, yes, sir. please calm down. Okay. Uh, you said this man is your boyfriend? Yes. Uh, no problem, that's okay, mọ̀ wọ́n My phone fún yín few minutes. Okay, sir. Come fi jẹ́wọ́ fún wa. Tó máa ti jẹ́wọ́ fún no problem. Okay. Okay. jẹ́wọ́ Okay, my... Will you marry me? Oh, yeah, madam. Come on, don't. Come on, don't. Eh, oh, yeah, madam, I come for you. Yes, I do. I say, yes, I do. Yes. Uh, yes. Yes. Oh, God. I come for you. I love you too. Sorry, sorry. Thank you, Aliu. Thank you. Thank you, officer. Thank you. Ẹ eh, bá mi jíṣẹ́ fún DPO pé mo appreciate wọn. Thank you guys. Truly, police are our friends. Yes. Oh my God. Congrats. So you're telling me that everybody knew about this? I mean, I know your friend, and you. But the police officers, are they real? Yes. No, of course, madam. Of course, we are real. We are very real. Oh, Ngotaman's son here. Very our ọlọ́pàá. Or aráàlú ni We are his friends. Anytime they ban anything, aside of crime or ẹ wá bá wa tó bá ti wà legal tí ò wà immoral tí ò dé wà antisocial ẹ wá bá wa a máa ṣe fún yín we are for you. thank you so much thank you so much ma. Ah, ah, oh yeah! Come and take your uniform. Come and take your uniform. I don't know anything about it though. Yeah, I don't know anything about it. I know nothing about it though. Alright, thank you. I will see you later, okay? Tell him I love him. ló ṣe délé. mo dé látọjà mo dé wọlé mo wọlé sínú kitchen. o dé náà ni níbo ló gbà wọlé ṣé ilẹ̀kùn míì ti wà níbẹ̀ yẹn ni tó gbà wọlé àbí kòkòkò torí kò yé mi. ọjà náà ọjà ni mo wà lẹ́ẹ̀kan bàtọ́ pé mo dẹ̀ ti dé. ọjà tèmi pín ẹ sínsìn ìgbà tí mo pín ẹ sìn kí ló sọ fún mi. ọjà ni mo wà náà ọjà. ọjà lẹ́ẹ̀kan tó pé. olówó wà lọ́jà very good èmi dẹ̀ kú òun lé lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí mo retí ẹ ní time tó yẹ kó wọlé tó wọlé mo wá ẹ lọ sọ́jà ẹ mo lọ mo dẹ̀ padà mo wá dé ilé mo wá bá ẹ lé báwo ló ṣe rìn níbo ló yà sí. ó wá mi lọ sọ́jà ṣé èní ni mo ti ń lọ sọ́jà ní kílẹ̀ tó máa tún wá mi lọ sọ́jà mo ti dé látọjà mo dẹ̀ ti ń dáná ọjà mo wà bá tó pè náà. mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó parọ́ fún mi rárá ṣó ti yẹ ń sìn how many minutes ló yẹ kó lò lọ sọ́jà padà sílé bíi thirty minutes. Ah, ọlọ́run á jẹ́ kó dáa fún ẹ bó ṣe so tán ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni wípé nígbà tó máa fi padà sílé how many minutes ló lò. má parọ́ ẹlẹ́ẹ̀kejì o. forty minutes forty five minutes forty five minutes ah, forty five minutes for God's sake. Ah, ní kí ló dé yìí ok thirty minutes ló yẹ kó lò fifteen minutes orí ẹ ẹ àbí kí kí ló fi ṣe kí ni nǹkan tó fi ṣe fifteen minutes. fifteen minutes No, no. kí ló fi fifteen minutes ṣe nítorí ọlọ́run. fìyìn ní sùúrù náà fìyìn mo ń bọ̀ lọ́nà mo rí àwọn èèyàn mo kí àwọn èèyàn mo dẹ̀ wọnú lẹ́yìn fún mo ti ń dáná rẹ̀ dì í. ẹ ṣé ibè mi lọ́nà òní ṣé mo fẹ́ di aago mú ni kí ló dé gan-an. lọ sọjà ò ń bọ̀ ah. Ah! ah baby, baby. ṣé wò ó mọ̀ pé láàrin fifteen minutes eh? nǹkan lè ṣẹlẹ̀. kí ló fẹ́ ṣẹlẹ̀. èèyàn lè kú kó dẹ̀ jí láàrin fifteen minutes yẹn èèyàn lè lọ sí kí èèyàn mẹ̀sí kó lọ kó bọ̀ láì máa kọsẹ̀. èmi tá a tún kì í ṣe kankan ẹni tó bá lágbára dáadáa àlọ́lẹ̀ mẹ́ta ẹ̀mẹ́ta steadily tí ò dẹ̀ sí kankan tó máa ṣẹlẹ̀ bí ó ṣe máa lọ lélẹ̀ á máa lọ á máa lọ á máa bọ̀ nílẹ̀ mẹ́ta àwẹ̀ òkun àwẹ̀ ọ̀sà àwẹ̀ já àbí ilé èṣù àbíwó tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. ó dáa o èmi ti lọ sọ́jà mo dẹ̀ ti dé nìyẹn mi ò lọ sókè mẹ́sì mi ò dẹ̀ lọ sàlẹ̀ òkun kankan mo wọ́n fi mí lẹ̀ jẹ́ kí n lọ wọ nǹkan tí mo gbé ká. mo dárí. My dear, this was the most dramatic proposal I have ever seen or even experienced or even talked about. Okay. Oh my goodness. You should have been there. It would have made so much sense. For me to describe it now is unbelievable. You should see my ring. Yes. It's amazing. Girl, my ring is big rock solid. Yes, yes. No, you need to come to the house. Come to the house. My ring here, honey. Yes. Hey, you're the newest bride to be. Congratulations, darling. <gasps> So, how are your wedding preparations going? Princess Patricia, thank goodness you just asked me. I am so stressed. I don't know where to go. I don't know who to talk to. I haven't got my wedding dress, my wedding planner, or where the location, everything. Okay, okay, I'm here now. So, where do you want me to come in? Patricia, Princess, my dear, I don't care where you come in, what you do, I just need your help. Just intervene. Help me, please. I'm going <laughs> crazy. I'm going nuts. Okay. Okay, first of all, we need a wedding planner. Mm -hmm. Do you know anyone? Yes, I do. Okay. So I'm going to go through my phone and get her number and call her. Okay. So, what kind of wedding gown do you want? My dear, I want something simple as simple as possible. I don't want anything lavish to bling bling or all up in your face. I just want it simple, nice, no. just straight to the point. No, no, no, no. No, no. No, come on now. This is 2017. You can't have something simple. You know I am a very simple person. No. I don't do too much. Okay. Who is Princess 2? Because that's not me. That's the guy. Which guy? Which guy? Wow. The guy. That guy. Ọmọ ò ti já ọ. Mi ní jákè. You have to play the game on oh my day. Boss. Okay, so let me quickly call the wedding planner. Kí ló kí ló kó gbàgbọ́ àìlọ́? Tolú Adékọ̀bẹ́. Oh, oh, Tolú Adékọ̀bẹ́. Àwọn ah, ọ̀rẹ́ rẹ̀ how are you oh, graduate graduate <laughs> àgbà ti dé nìyẹn so fast you are welcome you are welcome so congratulations thank you sir i'm happy for you Am <laughs> má bínú no, fẹ́ me. Okay. Uh, uh, kú no problem. later àwọn ọ̀rẹ́ mi máa celebrate ẹ̀ oh, pẹ̀lú. o méjì bẹ́ẹ̀ náà anyway. no no no I want to wá ní wàá fi ẹjọ́ gẹ̀ lọ. so pàdé. Yes, sir. Uh, once again, con congratulations. Uh, thank you, sir. Really? And um, Olu fẹ́ rí mi, so what is that? Yeah, um, àti ẹ̀mọ̀ party ìjẹta mo ti ń but since they're busy. maybe no iṣẹ́ I was busy at work. So, uh, àráyé <laughs> Um, first of all mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún gbogbo nǹkan tẹ́ ṣe fún mi ẹ ṣe gan ni sá ọlọ́run máa bá mi dúró tì yín ọlọ́run aláàánú ẹ̀yin náà ẹ ṣe gan sá. ó yẹ dúpẹ́ mọ́ tábà ṣe because when you have you give ọlọ́run this thing is is something that people should be doing so mo ò ṣe for anything just because mo lè mo ṣe. ìmọ̀ àti ń dẹ̀ lọ́rọ̀ kan tàbí ọ̀rọ̀ sọ́ọ̀tì tẹ́ bá wọn ti. ọ̀rọ̀ àsọ̀tì ìjọba àbínú rán mi létí mo lè ti gbàgbé. ẹni tí mo bá fojú síwèé mi tí mo lè parí pé ẹ máa fẹ́ mi sílé. Tolu all the same um, you really tried ọmọ kan tí mo kọ fẹ́ kó mọ̀ what I did then is the right thing láti ṣe tí ọmọ bá wà bí irú tiẹ̀ ní stage tó wà yẹn which is the formative stage tí ó bá gbé ọ̀rọ̀ ọkùnrin sórí àbí nǹkan kan tó ní emotional problem ó lè affect ẹ and you know your situation you are on scholarship and you would love to see it through and I would also love to, that you see your education through tó bá wà tí ń di stage tí gbogbo ọkọ bẹ́ẹ̀ ti ń affected o lè wà distracted so mo kàn wá òkú okay let me just encourage you because you need somebody to guide you to nurture you and to motivate you. okay. tó bá ṣe dáadáa you come up with good grades tí o ṣe ranu tó ṣe wẹ̀ i will marry you i said that because mo fẹ́ kí o concentrate sí studies ẹ so that you you not only make your father proud. but uh, you You say that way to me back then and that was why i was so serious with my studies and up to date torí ọ̀rọ̀ yẹn ni mo ṣe keep virginity mi. okay see me as your uncle as your brother okay and then, um, and if ever you go fi overreact just relax yourself open your heart calm down. you <laughs> promised me. <laughs> no no the the man take it too hard i appreciate your your your decision it follow through àwọn ọ̀rọ̀ tí see don't get worked up má jẹ́ kó affected let me let me let me tell you something. Trust me, you're a very good girl, and if truly you actually kept yourself like this, with your education, kò sí bó gidi. Wobitolu, ìgbàkigbà tí o bá ti rí ọkùnrin tó jẹ́ spẹkẹ tó ń my state but bá ti mú that sọ́dọ̀ dádì ẹ àtàwọn family thought he accepted. ẹ tẹsí bring him to me i will also talk to him and i will support your marriage with everything i have and honestly ni ṣèmi tí máa rí See me as your uncle. I don't mean to toy with your emotions, but that was what you needed then. Otigbo, I didn't. I'm so sorry, Ogo. And trust me, like I said, you'll be fine. You are part of the family now, okay? And then, what's a thing by waking so for any more motive? Go to bad baby, I will say it to you. I have a fiancé and um, we are getting married very soon òun náà ti gbọ́n pa ẹ rí and um, very soon ẹ máa mọra yín so we àti mú date wedding. <laughs> oh seriously. Uh, yeah that's the good news. yeah good news. Exactly. So, but about class pẹ̀lú service eh, trust me I would love you to be there so ma ma wa invite daddy náà bá mi sọ fún wọn ṣùgbọ́n so just just keep your fingers crossed. okay. Ah. Um, be good. sure. all right.

ọjọ́ yẹn. ó láìkì wàhálà. ó ò ṣe jẹ́ láìkì wàhálà nítorí ọmọ ọmọ kọ́kọ́ ọmọ mi ọmọ alálùbáríkà ni. ọmọ sì di. Ah. gbọ́ ọ̀nà jẹ́. ṣèlú ọmọ bàbá ẹ̀. Ah. kò kí n láìkì nǹkan wọlé. ọlọ́run ní jẹ́ mm. ọ̀nà òjì o ah. ọ̀nà ògbà lọ́jọ́ táwọn ìfìmọ̀ àkọlà báyìí ṣùgbọ́n preparation gbọ́ ti wà gbọ́dọ̀ wà on ground tí wàá dẹ perfectly kò ń ṣe eré eléyìí ni mi ní ṣe fún ẹni tí mo lè ṣe fún ẹ. ẹ ṣe gbọ́dọ̀ to the last. ẹ ẹ dadi nǹkan tí a ti ń sọ lọ lẹ́ẹ̀kan òun ni nípa kíní list yẹn because ìgbà tí mo fi àwọn èèyàn mi àwa eh, débì kan wọ́n wá ń try láti béèrè àwọn kan lọ́wọ́ mi tí ò yé mi so ni mo ṣe ní kí n tún béèrè. ó ṣe fi pọ́sà lẹ̀ ọmọ alálùbáríkà ètò bá lè ṣe ń bẹ̀ ni kò ṣe tẹ́ ẹ̀ bá ti ẹ̀ ní nǹkan kan mo yọ̀ǹda. <laughs> it's alright sir. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ti ọ̀rọ̀ list lẹ̀ ẹ eh, dádì tọrọ aláṣẹ ẹjọ àwa la fẹ́ ṣe é èmi àti gbogbo má gbogbo yẹn rárá ẹ jẹ́ káwa handle ẹ̀. <laughs> àwọn aláṣẹ mi ní ẹ má gba aláṣẹ tìyín ẹyin ẹsẹ lọ́dọ̀ àwa ṣe tèmi lọ́dọ̀ sórí àwọn ará àdúgbò àwọn ni o gbogbo àwọn landlord association àwọn ọrẹ mi tán tiẹ̀ ti gbọ pé ọmọ mi fẹ́ ṣe àwọn tí mo invite àwa náà ṣe tiwa lọtọ tá a bá bá <laughs> wàá ẹ ẹ sorry sir ẹ má bínú ẹ eh, àbá àìsí níbẹ̀ rí àbá ìdásí ẹ eh, i would like to ship some little things kí n jẹ kí n ship yẹn nítorí sọ fọ wọn ti mú wà látàárọ̀ yẹn mú wà bíbá fún bi ṣé ẹ mọ̀ bá fún bi ní ilé ṣan. bá fún bi. Eh, ẹ ní ilé ṣan òun rè nẹ́yẹ fún bi nítorí sọ fún níyẹ mi má kọ́kọ́ ẹ nígbà mi má kọ́kọ́ ṣe wedding the first born rẹ ni ìyẹn fún bi ee ṣáàfin lè pọ́n ti káfọ́nà roka kan bẹ́ẹ̀ sí ń pààrọ̀ ń mọ ṣe mí sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi ò bá fún bí ó ń mọ ṣe mẹ́ṣẹ́ mi ṣe ni pé màá ṣe o. <laughs> ẹ wo you are so nice your people they are too clever o. bó ti yẹ kó rí nìyẹn tó bá lọ́mọ tó lọ sílé rẹ̀ tó ní ọkọ gidi inú ẹ̀ á dùn wá gbá yáríyárí bó ṣe ẹlẹ ẹ báwo ni ẹ máa mú kí ẹ máa. èmi náà mú tọ̀dọ̀ mi sá. <laughs> dadi mo really appreciate you, sir. gbogbo ọwọ́ fẹ́ tẹ̀tẹ̀ nọ́ọ̀sì mi mi ti ẹ̀ mọ bí mo ṣe lè dúpẹ́ <laughs> ṣé kọ́sà. o mọ̀ pé ọkọ ọmọ ẹni ọmọ ẹni ni <laughs> tani ìbátúnṣe fún mi ò bá ṣe wọ́. Pick eh? for myself ṣoré me o èmi máa gbé gbogbo drinks àti mc tó bá máa wá lọ́jọ́ yẹn. oh god god god, god. Ah, guys no zero. ah you're welcome ẹnu oníkan láti gbọ́ pọ́n eh, á da káwọn náà fẹ́ràn ara wọn sàn kó tó bá máa ṣe. on my part halt amalofin fẹ́ǹsì i I've taken care of it mo ti sanwó ẹ̀. náà ò wọn that that's too much ayé ti pọ̀ jù. Ah, ìyẹn lẹ àwọn náà ti ṣe tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀. ẹ eh, for me gbogbo every other expenses tó kù mo ti cover ẹ so ah. nǹkan tí mo kàn fẹ́ kó ṣe fún mi ni pé kó wọlé kó mú sùn tẹ̀ kó bá wa níbẹ̀. <laughs> you guys you guys ṣe ó fọ́ o and nobody told me anything. ẹ eh, ẹ wọn náà ṣe yọ bẹ́ẹ̀ wọn náà ṣe yọ bẹ́ẹ̀. wọn náà máa ṣe jù ẹ lọ tó bá jẹ kókó lọ ọdún bẹ́ẹ̀ sí. ee ó yá. ọjọ́ yẹn máa ọjọ́ yẹn máa lágbára. Ah. àwọn àkọ́kọ́ máa mú tiwọn ọjọ́ yẹn. ọ̀gá ẹ jọ ẹ má bínú mo ti ẹ fẹ́ mú àbá kan wá sá mo ló sọ fọ dídì gbàrà má mu wá síbi lè jẹ́ sọ fọ akọ máa jókòó mo ní sọ fọ ẹ̀ ń sọ fọ ya àwọn elépo lẹ nkọsọ jẹsẹ lẹ try kí n ṣẹṣẹ silẹ sọ fọ alice àǹfààní ló máa jẹ torí sọ fọ pẹṣẹ wa síbi kẹ ẹ kọ jòkó pẹṣẹ rúkú yẹn elépo lẹ kẹ ẹ náà ẹ try àti ṣẹṣẹ size elépo lẹ kẹ ẹ náà ẹ try àti ṣe bẹ́ẹ̀ is not my last stop tí kí wọ́n tẹ̀ máa tẹra fún mi ṣọkùnrin ló fẹ́ tẹra fún mi náà máa tẹra fún mi ṣọkùnrin ló fẹ́ tẹra fún mi náà ohun tó ti like it ohun ó dẹ̀ wà kíni tiẹ̀ ohun ó dẹ̀ kíni o láì gbogbo táìmù tó ń lò yẹn mo ti mo ìjókòó yìí mo ń gbogbo táìmù tó ń lò yẹn mo ti máa ṣe lọ́fíìs iṣẹ́ pọ̀ fún mi gan àwọn obìnrin ló máa ń láti pọ̀ fún mi gan kó ṣe. ẹ wò sa ẹ wò sa ó máa ń ó máa ń jẹ kó níyàn fi dada o kún ẹ lè yàn sọfọ dédé táìmù rẹ fi ẹ fi jókòó ẹ ẹ má ẹnsọfọ dídégbà rà bá wa bi ẹnsọfọ dídégbà rà bá wa bi. wọ́n yà pé mi náà máa rìn lẹ́kọ̀ọ̀kan. o ẹhẹ́ o máa keep time sẹ́ o ẹ wò bó ṣe fi ẹhẹ́ o máa keep time sẹ́ ẹ wò ẹnsọfọ dúró dáadáa aṣọ kúnrẹ́ àwa gan àdúgbò rẹ̀ kẹ́hìn náà lè máa ṣe kẹ́hìn àwa gan máa ṣe kiri kẹ́hìn ṣẹ́ṣẹ́ ṣáìsì bí sọ́wọ́ máa jẹ́ kí bọ́ọ̀dù yẹn fi dáadáa ohun tó ń wò yẹn ó lè jẹ bóyá instructor níbí ọ bóyá sport ló ń ṣe ó lè láti keep fit iṣẹ́ tó ń ṣe jọ ṣé mi jẹ́ pé owó olówó àkáǹtì mò ń gbájúmọ́ ṣé mo máa gbé wéètì lórí owó olówó ni àmà ó yẹ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn ìyàwó mi tó ń ṣe òun ṣe fọ obìnrin tìǹ òun ṣe fọ obìnrin tìǹ. kí ìdẹ̀kan jẹ́ kémi ẹ̀jẹ̀ kémi náà rẹ̀jísítà. sọtọ kí àjọ wa ń bí ni sọtọ bá ti fẹ́ ṣe wá tí kò tó wá bẹ̀rẹ̀ ṣe lọ́dọ̀ wa. was that? Jọ̀ọ́ lọ lọ. Jọ̀ọ́ let me come. <laughs> Mi ò ti come jọ̀ọ́. Mi ò dá. Jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́ bó ti jẹ́ ìkùn sí. Fẹ́yìn, ó dún ni me náà. Mi ṣàmọ̀ fọlọ́kọ ẹ̀ mẹ́rin ṣé mi lo ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni ó mọ capacity mi náà mi ò ń ṣe machine náà ó mọ̀ pé mi ò ní gbogbo capacity nǹkan tó fẹ́ yẹn ó mọ̀ pé mi ò lè ṣe tó bó ṣe fẹ́ ẹ́ mi ò ń ṣe machine lọ́ra fi mí lẹ̀ báyìí o ṣọ́rẹ́ mi mo ti wà okay ìfẹ́ mi ìwọ náà wà alright. mi ò wà alright ah. mi ò wà alright ṣé ìsìn pé ṣorí kí ni kò ń kọ́ mi kò ń lọ kọ́ mi tí mi bá dẹ̀ tí mi ò dà wà lágídí ni wà lágídí ni fún mi jọ torí olóje. fíyì ó ti tó gẹ́ ó tó gẹ́. bébì ṣé kí wàá bọ̀ ní àbí. ó níbo. kalẹ̀ mú mú mọ̀ yìí. Hey guys, yẹ fún aláyè. Mímí. Sá. Báwo ni? Ah, I'm not okay o. I can understand. Báàmì ló bí wọ́n ṣe treat. Nǹkan tí ó wà lẹ́nu jẹ́ kí èyí yóò rọra mi. Get attention. Mímí fẹ́ tọrọ àkókò lọ́wọ́ ẹ̀ mo lè fẹ́ kó ṣe. Can you tell me exactly? Tí ìyàwó mi bá ti wá ṣe spa or body massage lọ́dọ̀ ẹ̀, kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ in that room? Tó mọ̀ pé ó wù mí kí n gbọ́. Kí ni ìfẹ́ ẹsẹ̀ mi máa ṣe when you guys are together. Can you just tell me? I need to go. Ah, go. sí nǹkan tó máa ń ṣẹlẹ̀ o because tíyàwó yín bá ti wá sí spa wa èmi kò ní mo máa attend sí wọn èmi ni mo máa massage wọn kò sí kò sí kankan o. lómi ó là kúrò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ kọ́lá I just need you to tell me what I need to hear. Please, I'm begging you. let's do it this way mo ṣetán àti fún ẹ ní three hundred thousand naira látọkùn mi cash. Ah, ẹ wo ọ̀pọ̀ sí kankan náà mi ò lè parọ́ mọ́ ra mi mi ò dẹ̀ lè parọ́ mọ́ fẹ́ sí àfitẹ́bá fẹ́ dà sí ní owó yẹn mi ò ní kò sí mo fẹ́ sọ. mo lérò pé on that your phone you have your account details stored in it isn't it. yes. It's alright. Come on, me. Go through it. Open it. Take me my reload. Come on. Uncle, clever for can over me. Just, just do it, do it. Ah, Uncle, kò sí nǹkan tó fẹ́ fi ṣe owó ọ̀sẹ̀ ìdòwò sí mi anybody ọ̀sẹ̀ ìdòwò sí mi yàtọ̀ sí sálárì tí mo kò máa ń gbà lọ́wọ́ ọ̀gá mi ó ti tán mi ò. Sorry. lélẹ̀ kí ló fẹ́ fi ṣe. wọ́n ló ní gbé just tell me what I need to hear please. ọkọ ẹ mọ kówó tẹ sẹ́ǹsì mi yìí mi ò kó sí mo ṣe máa sẹ́ǹdẹ̀ padà sí yìí because mi ò ní internet banking and mi ò wo wo wo tí wọ́n ṣe lè gbówó ìpadà lọ́wọ́ mi o. sá. Thank you. Just tell me so I can pay my house. I can spend any amount. I, I need to just satisfy my curiosity. isolation. alátúnṣe ló máa màtúnṣe ara ẹ̀ wọ́n ní wọ́n bó ṣe máa dérò ara ẹ̀ pa. epo ò dàgọ̀ kan kò solve anything. We'll be several. Vane, I'm going to ask you for the last time. Hello, Alari, ṣe ń ṣe nǹkan tẹ́ ẹ̀ ṣe jesus pa ọkọ ẹ̀ náà getting married very soon in the next few weeks. wife is my snot. counselor. Hey, why are you doing this? What do you stand to gain? You look at my man. Sorry, I was. she í ṣe the girl love you sir she love you so much. Really? Why? Why is she doing this? Why are you guys doing this? There are things tó jẹ́ in your work. kó tó in your work in your relationship. bóyá ẹ̀yin àtẹni ẹ ẹ wà compatible or not. Yeah, compatible. Sir, ẹ wà compatible, sir. I thought we are compatible. Yes. Ẹ láti wo bí ẹ bára yín mu medically. spiritually, physically, then èyí tó is sexually. So, eh, you're not, you're not up to our standard. Our libido is higher. Same thing goes with me. That is why I joined the slot club. My slot too. God, what's this? What is this? What is this? jẹun dáadáa. oh really okay. Um, um, Finn I have this to say to you I'm not going to release you until ti bá parí wedding. farabalẹ̀ farabalẹ̀ mi ò fẹ́ situation tó jẹ́ pé màmá wọn my pè ìyàwó mi after ti bá release ẹ̀ and then màá to kó tó máa affect wedding mi I just want us to play safe, okay? Uh, you'll be fine. didn't watch your wedding, I'll ask them to release you. Uh, I'm so sorry about that. I'm not. no, ìyàwó kò láyé tí ń pè tí pé ẹ̀kọ́ ìfóònù fún ìyá kí bèrè ìgbọ̀nmọ́ òun náà ló ti pè Very soon, don't worry, you'll marry me soon. I can't take this any longer. I'm out of here, please. Oh, baby, hold on, hold on, baby, hold on. Let, let me talk to her. Let, okay, let me talk to her. My, my, my, my, my, gone. my, my, my, my, my, my, my, She said she's leaving me. My wife is leaving me. Let me talk to her. let me talk to her. Let me talk to her. Allow me to talk to my wife. She's crying. oúnjẹ tí ẹ jìnnà màá bẹ serve table but tó bá ti wá jẹun tó kí ṣe. I'll just take a warm shower and go to bed and relax until ready. My love warm shower nìkan ló fẹ́. Baby. You just want to go to bed. Hmm? What you want me to do? Nothing else. You're not gonna touch me. You're gonna <laughs> play with me. I will, I will. Are you sure? Yeah, we. Okay then. Is that what you want? Yes. Go to Fanny. to Thank you. náà ni kí n ṣàlàyé fún ẹni pé sórí àwọn ọ̀rẹ́ mi a máa ṣe kinní kan lọ́dọ̀ nínú ẹgbẹ́ wa ń pè ní àrùn ìyá Yorùbá Yorùbá ni tó bá ṣe fún mi máa ṣe fún ẹ this time around gbogbo ló ti contribute tó kọ fún mi nígbà tó gbọ́ pé ọmọ mi fẹ́ lọ ilé ọkọ adẹ tí ń náà bẹ́ẹ̀ ara ilé ara gbá nǹkan kan wá lè tó pé gbọ́dọ̀ contribute sí success ìyàwó ọmọ mi wọ́n á ní kí n bí ẹ wọ́n á ní kí n bá tó tó fẹ́ lè ṣe fún ẹ láti lè gbé kí tiẹ̀ fi ràn ẹ́ lọ́wọ́ mo mọ̀ pé ó tó o ṣẹ́kù gan bọ̀ tèmi náà fẹ́ ní bàdì pé ah, ah, ìyàwó ni bàbá ìyàwó ni nǹkan báyìí náà fún mi. <laughs> dádì mo dúpẹ́ lọ́wọ́ yìí fún èyí tẹ̀tẹ̀ tó ṣe nígbà tẹ̀tẹ̀ ọkọ pé pé kí n wá àyà mi kọ́kọ́ lágara pé ah, ṣé kò sí mo ti bàtẹ́ tí wàá sọ̀rọ̀ sí ọkọ̀ mi ṣe balẹ̀ tí màá ní parọ́ fún yín dáàdì mi rò bóyá rírì ní ibi kan pàtàkì lack because ilé um, ẹbẹ ṣe sọ pé àwọn ọ̀rẹ́ yín gbé àwọn gbèsè kan àwọn ọ̀rẹ́ tèmi náà wọ́n ti kó àwọn pa and then wọ́n ti try láti cover àwọn ibìkan náà fún mi náà so tí wọ́n jẹ́ kí ọ̀nà òun yẹ kí gbogbo ẹ̀kọ́ bá jẹ́ pọ̀ àwọn àjẹkù ṣe so màá kọ́ appreciate náà ni màá dẹ̀ ní tẹ bá ní ẹni tẹ̀tẹ̀yìn náà fẹ́ fẹ́ ṣífẹ́ fowó ṣe yóò kàn án use it àwa ti wà ókè sá. Ah, kò sí kò sí owó tá a lè náwó sínú láti náà sí wọ́n tí mo kàn fẹ́ ìyàwó mi pé ah, bàbá bá lè fẹ́ ṣe mo ní à yòókù owó tó kù yóò lókù yìí pé ọkọ ọmọ mi ni máa gbé fún tí wọ́n náà lè fi tó bá wò ó tó bá wù ẹni kó fẹ́ ra wọ́n ẹ̀ kó ra singlet wọ́n ẹ̀ kó ra bóyá bọ́mbà ṣọ́ọ̀tì bóyá wẹ́ẹ̀rù mẹ́rin bọ́tẹ́lẹ̀ gbàgbàgbà. dadi mo mean it i really mean it ẹ má wọrí ẹ kò lè ẹ ṣì lè ní anything ṣì lè come up ẹ fi ra mo yàn dàsà. rọ́pò o fẹ́ kọ owó sí mi lọ́wọ́ ni mi ì tó fún ẹ lọ́wọ́ lòun yẹn. Ah, collect it. gbà ah, lọ́ mi jọ. ọmọ alekun ọmọ ẹ ṣe ní kí n sọ fún pé tí ìyàwó yín bá ti kú ọ̀sẹ̀ kan mo jẹ́ kóun náà wá sílé ṣùgbọ́n pé preparations wà tóun náà máa ṣe táwa náà máa ṣe fún un then àwọn àlejò á tún máa wálé wọ́n á máa béèrè ìyàwó kí ni ká máa sọ fún wọn nígbà tó wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe àtàṣà ilẹ̀ wa ìyàwó ilé ìyá àti bàbá ẹ̀ ló máa ti lọ sílé ọkọ so kò release ẹ̀ tó bá ti kọ̀ sí kan tó bá kúkú ti ṣe tọ́ǹsì náà ó máa gbé nǹkan ẹ lọ ọlọ́run ló mọ ọdún tá tún máa rí. anytime ló bá fẹ́ does she found you, Robert? Ah, nothing. Um, oh, Robert, everything you know, You're my Actually, baby. Action, child. My love, it's just for a few days. I'll be back before you know it. Uh-uh. Sorry. Oh, Shibai, go to Shibai. Today. Shibai. You sure? <laughs> just for a few days. Take a look. palẹ̀ mọ́ ọjọ́ àkù lágbára ọlọ́run wo wọn náà ṣerú ẹ̀ fọmọ gbẹ̀lẹ̀ <laughs> wo má ṣẹ̀ṣà rẹ o sọ́kọ̀ ẹ̀ náà ló ń bá sọ̀rọ̀ yẹn. àdúrà yẹn ti ń pọ̀ jù. àdúrà ò tún pọ̀ jù ọmọ mi. àdúrà òbí sí ọmọ àṣeṣe tán ni o lérò pé easy bẹ́ẹ̀ ni ìwọ tí mo ti ń rè láti kékeré wá tàṣùkò mo fẹ́ fi mílẹ̀ tó fẹ́ lọ síbòmí mo kàn rọ́jú nìyí ó torí pé ọmọ inú ò kì í dára títí káfíṣáyà ni tó bá yọ nǹkan tán lè fẹ́ ọmọ lèmi báyìí ni kò wá tẹ̀mí lọ́wọ́ kí tẹ̀ máa gbogbo gbà àdúrà náà ni màá máa fi ràn ẹ́ lọ́wọ́. àmì dáadé ọlọ́run ti fàṣẹ sí àmì. aláwọ̀ tẹ̀ máa fàṣẹ sí náà. arọ́pò ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ọlọ́run lódùmarè àdúró ti yẹ ojú èdè ní ti yẹ o ṣe bí on the seventeenth náà lẹ́fẹ́ ṣe april bẹ́ẹ̀ ni sá àbí ọlọ́run á ẹ ní gbé òkú ẹṣin gbogbo bí ẹ fọkàn orí sí ọlọ́run lódùmarè á ṣe fún yín ah mr rocco ẹ ṣe èèyàn o ṣó mọ̀ pé gbogbo ìgbà ni mò ń pariwo ẹ̀ pé òun ló dúró tì mí ọmọ yín ọmọ tẹ́ ń wò yìí láti ìgbà tí ìyá ẹ ti kú gbogbo ṣe everything ó dàrú mi nù iṣẹ́ lówó mi nù everything mi ò ní agbára pé mo fẹ́ rán ọmọ ẹ lọ sí secondary school top class of university ṣùgbọ́n nígi ọlọ́run wò mí tuntun ó gbé ẹsẹ̀ áńgẹ́lì mi mo ìbá mi tọ́jú ọmọ yín mo tọ́jú ẹ̀ títí títí títí mo jáde yunifásitì ah kò ṣe o. kò tọ́pẹ́ sà kò tọ́pẹ́ ẹ sà ehm, nípa ti wedding náà mo ní kọ́mádà yẹn pé mi ṣàlàyé yọwọ́ sí yín ẹ bá mi manage ilé ẹ lè fẹ́ ra aṣọ àbí nǹkan kan pẹ̀lú madam. ah èyí eh o <laughs> ah iye ìdá ti pọ̀ ju bẹ́ẹ̀ yẹ ọlọ́run lòdùmọ́rin gbàgbà bí o. àmàdà ẹni tí a bá fẹ́ rà ṣe fẹ́ wọ̀. ẹ o ọlọ́run ọba mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n èyí bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. <laughs> èmi àti aya mi àkàkùkù ra aṣọ wa ń bì àbí ṣé tàbú ẹ náà dá tó yọ ká tó yọ ń bì àbí. <laughs> bá ṣe ìyọnu owó tí dúró sí mi lọ́rùn so mo ti sọ́ọ̀tì nǹkan tó máa wọ̀. àmọ́ fi hàn ṣe tẹ́tù ara wọn èwo ṣé o ọlọ́run olódùmarè adúró tiẹ̀ o wo ṣé o bàmídúpẹ́ ní wọ́ ẹ o àlámú ẹ ṣe èèyàn o. ẹ jẹ́ kí mi máa tẹ̀síwájú. Ah, ẹ ṣe kọ́sà. wo ṣé o wo ṣé o. wo fọ́tò lẹ́yìn yá ni ẹ pọ̀rọ̀ ẹyin ọ̀dà tí ń dúró de àwọn àgbo mélòó àwọn tó fẹ́ ṣe wẹ́ẹ̀dì aládé kọ́kọ́ fẹ́ ṣe àwọn dúró dà. fẹ́ ṣe kámà láìdí méjì mo máa wò yìí. bóyá ṣe fi wọ́n ṣe ọ̀nà kí ló wọ̀ yìí. bóyá màá pín lọ́wọ́ lọ. bóyá màá pín màá pín màá pín.